nílé ní oko ní ẹ̀yìn odi níbikíbi tí atẹ́gùn ètò yìí bá fẹ́ dé èmi yín náà ni Dr. Afeez Abọ́ládé tí ògbó yín mọ̀ sí ọmọ Arámidé ojú tí ẹ máa fi ń wò lójú náà mà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi tí náà ní di o ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé báyìí mi àti yín ayé wà nílùú fún gbogbo àjọ ṣé a ti wá nǹkan fìdílé ṣé àti fìdílé nǹkan gẹ́gẹ́ bí ẹ ni kí n sọ ń pa bí a ṣe lè tọ́jú ara wa láì ní wàhálà nínú yàtọ̀ sí ká máa kó kẹ́míkà jẹ ọkùnrin tí ara ò bá le dáadáa mọ́ ẹlẹ́ka fura wáyé pé a lo àwa tá a bá ń lò tẹ́lẹ̀ ara wa ò ní le bó ṣe yẹ kó le mọ́ torí pé oògùn yìí iṣẹ́ agbára ó ti ṣe sẹ́yìn ó máa wá jẹ́ kí iṣan tó dì mọ́ okó kó weak ẹlòmíì jẹjẹrẹ bá pọ̀ jù lára ẹ̀ okó rẹ̀ ò ní le bó ṣe yẹ kó le mọ́ tẹ́tẹ́ bá ti wá ń lo oògùn alẹ́ ẹ̀lẹ́ka lo máa lo àgbo jẹ̀díjẹ̀dí mọ́ torí jẹ̀díjẹ̀dí ló máa ń pa okó ìwọ́n tó bá máa lo oògùn òyìnbó oògùn mára lé òyìnbó ah ẹ má jẹ́ ká lò mọ́ torí pé ibi tó ń bẹ́ẹ̀ pọ̀ ẹ tó bá máa lo oògùn òyìnbó dáadáa ó ṣeé ṣe kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó ní àìsàn rọpárọsẹ̀ torí pé iṣẹ́ agbára ni sàn ṣe à ń lọ à ń bọ̀ à ń lọ à ń bọ̀ iṣẹ́ agbára ló ń ṣe bá padà yá àwọn sàn yìí wọ́n máa wí ó máa rẹ̀ wọ́n táwa bá wá ṣe oògùn alẹ́ ẹ má gbàgbé ìdákọ́lẹ̀ náà mọ́ tó ti ìdákọ́lẹ̀ bá wà lára tábà lo oògùn alẹ́ ara ò ní le o kí ló mọ bí ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀ ìbá ti pọ̀jù lára àmọ́ bí ìdákọ́lẹ̀ nínú ìwádìí wọ́n ní tí a bá ń bá obìnrin sùn obìnrin tó bá ní tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tábà wá ń bá ní àjọṣepọ̀ ó ṣeé ṣe kí a ní ìdákọ́lẹ̀ tọ́rọ́kùnrin mi ò lè mára dúró tóbi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nígbà tí egun rẹ bá ràn wèrè òru nígbà tí wèrè òru bá gun ọkùnrin míì kò tẹ̀ ní mọ̀ kò fẹ́ mọ̀ bí obìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí ò ṣe nǹkan oṣù lọ́wọ́ tí ẹni kó kó kẹ́bájínátù kó fi sí i ó léwu díẹ̀ o torí pé nǹkan àlejò táwọn àyà wa ń ṣe yìí oríṣiríṣi nǹkan ìdọ̀tí ló ń bá nǹkan yìí jáde ẹni bá ní àtọ̀sí ọjọ́ pípẹ́ ó ṣeé ṣe kó o ní ìdákọ́lẹ̀ ó ṣeé ṣe kí o ní ìdákọ́lẹ̀ lábẹ́ wá tọ́jú ìdákọ́lẹ̀ ẹlẹ́ka máa lo nǹkan jẹ̀dí náà mọ́ ẹ̀rí tí mo mú wá fún wa lónìí òun náà ni àlékó eh, ẹni tí o kó yorùbá tún lè dáadáa mọ́ ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí ẹ bá mi share program yìí ẹ bá mi like kí. Ki ẹ comment ojú tẹ fún ìgbìyànjú náà ní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ mi di ìbànújẹ́ ó kéré tóbi kò ní wọlé tọ̀ wá gbòdògbòdò ayé ò ní fún àjọ ẹ bá mi wá ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà dúdú àti sọ̀sọ̀ ẹ̀yìn ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà dúdú tí èyí tí ìpọ́n àti sọ̀sọ̀ ẹ̀yìn kí ni wọ́n ń pè ní sọ̀sọ̀ ẹ̀yìn kí ni tó máa ń gbé ẹ̀yìn dání tó máa ń ní ẹ̀gún yẹn tó bá kọ ọ̀pẹ kíní ẹ̀yẹ tó máa ń yọ ẹ̀yìn lára ẹ̀ ó ní sọsọ ẹ̀yìn láti wá èso ọ̀gángán èso ọ̀gángán òun náà ni wọ́n ni wọ́n ń pè ní èso pánlé oògùn tí a ń pè ní apẹ tàbí ìkòkò ẹ bá mi gé gbogbo àwọn nǹkan yìí ẹ gé sínú ìkòkò àti sọsọ ẹyìn àti èso páńle tó pọ̀ kò ní atare nínú ẹ jẹ́ kí a jò ṣé a ti jò ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí bá mi share program yìí ẹ bá mi like kí ẹ̀kọ́ mẹ́yìn ṣé tá a ti wá jó kìíní ìtàn láti jó ẹ jẹ́ ká lọ ó ti di ẹbu ẹ ká máa fi fọ́ ẹ̀kọ́ mu ní ojoojúmọ́ táwa wá rí ẹ̀kọ́ a lè dá sọ́wọ́ ká dà sẹ́nu ká fi omi lásán kí a fi lò ó bí ó ṣe jẹ́ nìyẹn ẹ lè fẹ́ pè mí ẹ fẹ́ béèrè ìbéèrè ẹ béèrè ìbéèrè ẹ pè mí sórí nọ́mbà yìí zero zero three nine three three six six seven five zero eight zero three nine three three six six seven five tàbí zero eight zero fifty three thirteen thirty one forty two ẹ̀yin tẹ́ bá nídìí àwọn àgbo wa àwọn àgbo ti wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan àgbo àtọ̀sí ni o àgbo ìdákọ́lẹ̀ ni àgbo ìtọ̀ ṣúgà àgbo ìtọ̀ ṣúgà àgbo alẹ́ afàtọ̀ gbogbo ẹ̀ wà nílẹ̀ lọ́lọ́kùnjọ kan àgbo hypertension àbí àgbo àtọ̀gbẹ gbogbo ẹ̀ wà nílẹ̀ lọ́lọ́kùnjọ kan ẹni wá nídìí ọṣẹ wa ọṣẹ ìyọnú ọṣẹ bíbò àṣírí ẹni tí ọjà rẹ̀ ò yá bó ṣe yẹ kó yá ọṣẹ ń bẹ nílẹ̀ ní ọlọ́kan òjọ̀ kan bí ó ṣe jẹ́ nìyẹn ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ní ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé báyìí mi àti yín gbòrògbòdò ayé ò wá nílùú gbogbo wa jó orúkọ mi yí padà èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Azeez Abolade tó bá dìgbà míì màá tún gbélé tó tún yàtọ̀ sí eléyìí wá ẹ má gbàgbé láti bá mi subscribe láti bá mi share program yìí láti bá mi like yẹ comment ire o ó dìgbà ó dìwọ̀. or ọjọ́rọ̀